إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله السلام عليكم ورحمه الله وبركاته adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ọlá fún aṣíwájú wa Anabiwa wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ òní ni yaumul ahad déètì òní ni ọjọ́ kẹsàn-án jùmọ́dá àlùhúlá oṣù karùn ọdún fourteen forty one. ní ìjẹjọ àtikàdé 519 five one nine hadith five one nine àwọn àdíìsì tí ó wáyé lórí sutura ìdígàgá fún olùkírun lórí irun re. àwọn kókó tí ó yẹ kí á dì mú òun ni pé ẹ rí i pé aka àdíìsì tó ń sọ pé kí olùkírun kó fi nǹkan dí gàgá ìrun rẹ̀ aka tó sọ pé tí ẹnìkan bá fẹ́ gba iwájú olùkírun kọjá láàrin olùkírun náà àti ohun tó fi dí gàgà kí olùkírun kó dá padà lẹ́rọ̀ tàbí pẹ̀lú èlé bákan náà atúnkà àdìsí tó jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá ni fún ẹni tó fẹ́ gba iwaju olùkírun kọjá láàrin olùkírun àti gaga rẹ kódà tí kò bá sí ọ̀nà míì wọ́n fẹ́ kó ṣe sùúrù ogójì tí ogójì yìí tọ́ka sí pé aláwọ̀ àtòjíṣẹ́ rẹ̀ ló mọ orí òṣùwọ̀n wo ni ogójì náà wà. àmọ́ ìbáà jẹ́ ogójì ọjọ́ ogoji jẹ́ ogójì oṣù ìbáà jẹ́ ogójì ọdún lọ́rọ̀ ẹ̀ bá jẹ mọ́ kó fi mú sùúrù wọ́n ní kó mú sùúrù náà nítorí pé ìyà tí ó jẹ níbi kọ́gbawájú olùkírun kan kọjá láàrin olùkírun náà àti gàgá ogójì ọdún ó lè má ka naam bẹ́ẹ̀ náà la tún wá ka àwọn àdísì kan tó sọ pé ànábì a máa kírun nínú yàrá tó sì jẹ́ pé ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ yóò wà lórí ibùsùn tí òjìṣẹ́ Allah sallallahu alaihi wasallam tó sì máa fi ibùsùn náà ṣe ìdígàgá rẹ̀ lórí irun. bákan náà ẹni tó sùn lórí ibùsùn náà ó lè bùkátà sí kó dìde tí ó kúrò ní orí ibùsùn. bákan náà la tún tó ń sọ pé àwọn kan sọ pé tí obìnrin bá gba olùkírun kọjá ìrun ẹ̀ ti já ìrun ẹ̀ ti bàjẹ́ lójú ẹsẹ̀ sì ni ìyàwó Aisha radiyallahu anha ló wọ́gi lé ó sì ń sọ pé ṣé ẹ fẹ́ fi wá kẹ́gbẹ́ pẹ̀lú ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ ká má sì gbàgbé àti ka àdìsí kan kọjá síwájú ìjẹjọ tí wọ́n ti sọ pé Abdullahi ibn Umar nígbà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bàlágà ó gba iwájú sáfó kọjá ní Mínà tí ó gun kẹ́tẹ́kẹ́tẹ́ àbí tó fi sọ̀kalẹ̀ tó fi bọ́ síbi tí àyè wà fún un bó tilẹ̀ ga sí wípé gàgá ìmáàmù ni gàgá èrò ẹ̀yìn wàyí o. a gbọ́dọ̀ mọ kókó tá a fẹ́ dìmú nínú gbogbo àwọn àdìsí náà kókó ọ̀rọ̀ ni pé irun olùkírun kò lè bàjẹ́ nípasẹ̀ ẹni tó bá gba iwájú rẹ̀ kọjá tàbí nǹkan ẹlẹ́mìí tó gba iwájú rẹ̀ kọjá kádìyẹn mú pé à ń kírun lọ́wọ́ o. ẹnìkan wá gba àárín àwa àti gàgà kọjá yálà àrídádúró ni o yálà agbára wọ ọ̀ka ni o agidi rẹ̀ olùjálẹ̀ ni o kí ni ìdájọ́ ìrun tá a kí náà ṣéèrùn yẹn ti bàjẹ́ kò bàjẹ́ ló fi já sí pé gbogbo àwọn onímọ̀ fíkìú tòun ti bí wọ́n ṣe rí àwọn àdìsí ká tí wọn bá ń ka nǹkan tí ń ba ìrun jẹ́ wọn kì í ka ìrékọjá ènìyàn tàbí ìrékọjá nǹkan ẹlẹ́mìí mọ ara àwọn nǹkan tí ń ba ìrun olùkírun jẹ́ ìyẹn jẹ́ kókó àkọ́kọ́ kókó ẹlẹ́ẹ̀kejì àwọn àdìsí tó ń túmọ̀ sí pé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ tó bá gba iwájú olùkírun kọjá ó lè gba ó lè ba irun rẹ̀ jẹ́ gẹ́gẹ́ bá a ṣe fura mọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí Aisha sọ rọ̀díyàlọ́ àníyá wípé ṣé ẹ fẹ́ fi wá kẹ́gbẹ́ ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́ ni ìyẹn ti ń túmọ̀ sí wípé tí ajá bá gbawájú olùkírun kọjá tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ìdájọ́ tiẹ̀ ó yàtọ̀ sí ìdájọ́ ti ènìyàn tó bá gbawájú olùkírun kọjá àmọ́ níwọ̀n ìgbà tá a ti rí lọ́dọ̀ àwọn onímọ̀ kí wọ́n sọ pé ìrun olùkírun ti bàjẹ́ nípasẹ̀ kí nǹkan ẹlẹ́mìí gbáwájú ẹ̀ kọjá agásí pé ọ̀rọ̀ yẹn nípìlẹ̀ ló wà bẹ́ẹ̀ nípìlẹ̀ ló wà bẹ́ẹ̀ létà kò padà jẹ́ nǹkan tí ń ba ìrun jẹ́ mọ́. bákan náà a tún rí dìmú wípé àṣìṣe ńlá ẹ̀ṣẹ̀ ńlá ni fún olùgbàwájú olùkírun kọjá àtúnrin yẹn kà ń bẹ̀ àwọn àdíìsì wọ̀nyẹn ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni fún ọ o ìwọ tó ga sí pé iwájú olùkírun ni wọ́n máa ń gbà kọjá ìyẹn olùkírun tó dí gàgà tó gba àárín òun àti gàgà rẹ̀ kọjá bákan náà òun ni pé a tún rí kọ nínú àwọn àdìsí náà pé wọn kọ kíkí ìrùn láì dí gàgà fún ìrùn náà tó túmọ̀ sí pé òfin de olùkírun òfin sì de ẹni tó fẹ́ rí kọjá ẹ̀yin méjèèjì ni òfin dì ẹ̀yin méjèèjì ni. kẹ́ ẹ lọ lo òfin o nítorí pé ẹni tí kò bá lo òfin tiẹ̀ ó ní ó ní ẹ̀sùn lọ́rùn ìwọ́n tó fẹ́ kírun má gbàgbé láti dí gàgà ìwọ́n tó fẹ́ ré kọjá má gbà iwájú olùkírun tó dí gàgà má gbà wájú ẹ̀ kọjá àyàfi tó bá dá sí pé ìrun jàmáà ni wọ́n ń kí o sì rí àlàfo tó lè dúró sí láàrin sáfù gbígba iwájú sáfù lọ nígbà náà kì í ṣe ẹ̀ṣẹ̀ fún ọ. àwọn kókó wọ̀nyẹn ẹ ká dì í mú ẹ ká dì í mú tó fẹ́ kírun. orí pé ó dí gàgà ibi tí ó ti rí gàgà lò ibẹ̀ ni kò dúró sí láti kírun ìyẹn irun àdákí. bákan náà la tún ka àdísì kan tó sọ pé anabi sallallahu alayhi wa sallam ó kírun kan ó fi ràkúnmí ó fi dí gàgà. wọ́n wá fi sàbẹ̀ léèrè pé azumi tí ràkúnmí tọ́ba ṣeré lọ ń kọ́ tàbí tó ń dalẹ̀ ẹrú nítorí kí ó lè jẹ lọ́ntì ẹ̀ wọ́n ní ànábì ó gbé àga àjókòó tí ń bẹ ní ẹ̀yìn ràkúnmí náà sọ̀kalẹ̀ yóò wá fi ẹ̀yìn àga yẹn yóò fi dí gàgà àga àjókòó tí ń máa bẹ lórí ìràkúnmí ó dàbí àga tá a fi jókòó yìí náà ni ìyàtọ̀ ọbẹ̀ kan ni pé òun kì í ní ẹsẹ̀ báyìí ní tiẹ̀ ọwọ́ ìtẹ́dì àti ìfẹ̀yìntì ìfẹ̀yìntì rẹ̀ ìtẹ́dì níta fi jókòó àti níta fẹ̀yìntì ni wọ́n máa ń ṣe sí orí ràkúnmí tó ń túmọ̀ sí pé nǹkan tó fi dí gàgà wọ́n fẹ́ kó jẹ́ nǹkan tó ga níwọ̀nba kó ga níwọ̀nba so that ojú yóò lè sọnà fún ẹni tó fẹ́ gba iwájú ẹ̀ kọjá nígbà tó fẹ́ kírun tó wá mú gíláṣìsì báyìí gíláṣìsì báyìí tàbí o mú ansẹ̀tì báyìí ta ni orí rí iná rí méjèèjì ńlẹ̀lẹ̀ tàbí o mú bunch of key báyìí tọ́lí ìyẹn ló fi dí gàgà ohun kan tí ó bá nítumọ̀ wọ́n sì fẹ́ kí nǹkan yẹn kó ga nǹkan tí wọ́n ní kó fi dí gàgà irun rẹ̀ nìyẹn wàyé o a fẹ́ tẹ̀síwájú insha باب لمرئة تتراه عن المصلي شيئا من العذا باب لمرئة تتراه عن المصلي شيئا من العذا orí ọ̀rọ̀ obìnrin tí ó ń ju nǹkan kan nínú ìdọ̀tí nù kúrò lára ẹni tí ó ń kírun lọ́wọ́ obìnrin tí ó ń pé ọkọ ń kírun lọ́wọ́ ìyàwó wa rí àwọn nǹkan ìdọ̀tí. lára ọkọ rẹ̀ ok sọ lè bá ọkọ ẹ mú kúrò lórí ìrun tàbí ìyàwó náà ló ń kírun lọ́wọ́ ọkọ wa rí nǹkan ìdọ̀tí lára ìyàwó rẹ̀ tó ń kírun lọ́wọ́ sọ lè bá mú kúrò lórí ìrun náà. ẹ jẹ́ kí a ka hadith tí ó wáyé lórí ẹ̀ hadith five twenty. ani abdullahi radiyallahu anhu qala بينما رسول الله صلى الله عليه وسلم قائم يصلي عند الكعبه وجمع قريش في مجالسهم إذ قال قائل منهم ألا تنظرون إلى هذا المرائي أيكم يقوم ìlà jazuri ìlà jazuri ali fulanin fayamidu ìlà farisiha wadamiha wasalaha fayajihu bi thumma yumhiluhu hatta idha sajada wada'ahu bayna katifaihi فانبعث أشقاهم فلما سجد رسول الله صلى الله عليه وسلم وضعه بين كتفيه وثبت النبي صلى الله عليه وسلم ساجدا فضحكوا حتى مال بعضهم إلى بعض من الضحك فانطلق منطلق إلى فاطمة عليه السلام وهي جويرية فأقبلت تسعا وثبت النبي صلى الله عليه وسلم ساجدا حتى ألقته عنه وأقبلت عليهم تسبهم فلما قضى رسول الله صلى الله عليه وسلم الصلاة قال اللهم عليك بقريش اللهم عليك بقريش

وأمية ابن خلف وعقبة ابن أبي معاذ وعمارة ابن الوليد قال عبد الله فوالله لقد رأيتهم صرعا يوم بدر ثم سحبوا إلا لقليب قليب بدر ثم قال رسول الله صلى الله عليه وسلم وأتبع أصحاب القليب لعنة